bàbá mi gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé bàbá mi lọ́run gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé òye. Oh, yeah ọjà tẹ gbé wá yìí nígbà tẹ gbọ́jà wá tẹ ẹ̀ ká èmi ò fẹ́ má gbọ̀mágó o ẹ ṣe ìran ọmọ nu ṣọ́ọ̀bù ni tẹ́ bá ti ẹ̀rẹ́ mi ẹ mọ̀ pé rọ̀lẹ́ ni máa dé ṣọ́ọ̀bù látàárọ̀ tí máa ti máa wà ní ṣọ́ọ̀bù tí máa kílọ̀sì lóru ṣe fẹ́ kí n tún jí dé ṣọ́ọ̀bù ni ṣe fẹ́ pa mí ni. èdè ti kà lójú àwọn ọmọ wọn ò ní lè ṣe màgòmágó àwọn ọmọ yẹn ló fẹjọ́ sùn mí sìn. ẹ wẹ ẹ tẹ kọ́kọ́ ó dọ̀nà ẹ kọ́kọ́ ó dọ̀nà ẹni ọlá Ẹniọlá o. how many times would I know màsíkò tí wọ́n sọ fún mi pé tí ọkọ sábà bá ti lọ kí ni mo ní kò ṣe. mi ì mọ̀ pé ṣé wọn ò rí bẹ́ẹ̀ yẹn ni ẹjọ́ ẹ̀kọ́ ṣé ọmọ pẹpẹ bẹ́ẹ̀ dáńgà tó ń ṣe torí pé kí ni ìwọ̀nba dáì ìrẹ́pẹ́ ti máa lòkù tó yẹ kí n gbé lọlé kí n lọ lu after six months ó ń lò ń lò tó yẹ ló ṣe ń rẹ́ni sáà kọ́sítọ́mà mi iṣẹ́ àmọ́ ní kò wá ṣe mí mi ní kò wá lè ti kọ́sítọ́mà kò lè ti kọ́sítọ́mà kankan nu ṣọ́ọ̀bù mọ́ lásìkò fún mi jàre. hello ọ̀rá kàsálẹ̀ bọ́ tí mo sọ yìí abẹ́gẹ́ ẹ ṣáà má ẹ má kọjá mi mi ń sọ̀jù ẹ lọ mi ń sọ̀jù ẹ lọ o olóyè lè wá dá mi gbèsè ẹ lọ ni mò ń tà. ọ̀gá àwọn ọ̀gbẹ́sọ̀ èlò mò ń jẹ́nu èlò mò ń jẹ́nu ọtí. ọlọ́run fún yàn níṣẹ́ ẹ̀ máa rè dí kiri a máa rè dí kọ́ ọ̀sán kọ́ ọ̀kọ́ sọ́mà kiri. Thou shall rún ẹ torí nǹkan tó bá rán ẹ ló máa ń ṣe. aníyíká yé o o ilé yá á. ó tiẹ̀ ti try látàárọ̀ ni ká má parọ́ kó má sì dà ń bẹ̀ ó ti gbìyànjú látàárọ̀ tó ti débì àmọ́ ń ṣòfì pé alẹ́ ò ti lẹ́kọ̀ọ́ láti lè lọ nínú ìgbésẹ̀. àbíkẹ́. What do I call that? Jealousy of being careful. Jealousy. Èrò tètè sùn, èrò tètè jí. Láàárín èrò màlẹ́, à ń lọ fèrò. Èmi fìpalẹ̀ ti lẹ́ni o. Ìdábò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Adélé. Wàdélé. Adélé. Àti bí ijọ́ mẹ́ta. Ọ̀dọ̀ ni mo ṣáwà. Ìjẹta mọ́júmọ́ àná. Àná mọ́júmọ́ èmi kí n kúkú lọlé káwọn ìyá ẹ àti àwọn ọmọ náà kan kán rí dádì tó bá ti rí dádì kan dádì àtún padà. a ní ìkàyé ó ṣe sùn síbí because mi ò mind tẹ́tí mo ò lórí ẹ̀mí torí thirty three ten ni mí bó bá ṣe ń pè mí báyìí ó máa yì mí sọ́kùn kó máa jì mí sósì mọ̀ pé kò rẹ̀ mí kò ń rẹ̀ mí èmi ò bá ní kò sọ́bà dẹ̀ dìdájú ọ̀la kò máa lọlé àbí kí ló fi àánú ìgbà mi. wàá rí sùn ṣiṣẹ́ kò ṣẹlẹ̀ mi kọ́ sọ tiẹ̀ kí ló wá kú. àfọwọ́ mu tí òkú sọ yìí kẹ́rẹ́kẹ́rẹ́ wa délé ẹ̀ bọ̀ ní ọ̀la wà bọ́tìlá. ẹni ọlá wàá kó gbọ́tọ̀ wà mí jọ kó ọ máa gbọ̀n ó bá ti rọ́kọ ọlọ́kọ náà ló máa gbọ̀n ọlọ́run mọ̀ mi tí mo ti rí ọyá lè dí ọwọ́ kàbìkẹ́ yọ. àfi orú mi ti yọ ní kúrò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó máa dé náà. àbíkẹ́. ìjẹ́ má bìkẹ́ mi. wá palẹ̀ mọ́ kíní jàre tí mo rò pé mo máa jẹṣẹ́ láì. ta yẹn. ṣáájú àgbègbè ìlú àṣírẹ́kùn fún mi jọ. Tọ́lání Tọ́lání má lọ sílẹ̀kùn fún dádì ẹ̀. ìwọ náà dìde kó lọ lọ sílẹ̀kùn fún wọn pé tó bá sílẹ̀kùn fún dádì ìsìn wọn lè jẹ́ kí èèyàn gbọ́n lọ jàre. Tọ́lání lọ sílẹ̀kùn fún dádì ẹ̀ ni wọ́n bá tí wọ́n bá ń lu. ìwọ náà lọ sílẹ̀kùn fún dádì ah! ẹ̀ ṣílẹ̀kùn. ṣé tí etí tiẹ̀ bá di ṣé etí ìyá ẹ̀ náà di. ó máa fọ́lẹ̀ fún nílé ilé onílé yìí. ilé onílé ṣé èdè mi ń sanwó àbí tó ń bá mi sanwó ẹ̀. etí yín di látàárọ̀ mo dé ilé ọ̀nà mo ń kọ́lẹ̀kùn kọ́lẹ̀kùn mo yín dẹ̀ ẹ̀dẹ̀ sùn ẹ̀sùn ẹ̀sùn lọ ẹ̀sùn lọ we are all stupid. you are stupid people. ṣé wàá lò ń wú yìí ṣá láti yọ ọjọ́ ètò ti lọ tó wálé tó tún wá wálé lẹ́nu tó jẹ́ pé gbogbo wàhálà ló tún fà kí ló dé. multiplication ti ṣẹlẹ̀ nínú ilé yìí multiplication ti ṣẹlẹ̀ nínú ilé ìyẹn ni pé ìsọdipúpọ̀ you know eléyìí tó ga tí ò dókè tí ò désàlẹ̀ yes i know she's my daughter this is ni, Eh? mo ń sọ̀rọ̀ òpòṣé ayálédé <laughs> what is ha kí ló ń ha. aha. Mo ń sọ̀rọ̀ ó ń pòṣé do you think i'm drunk? o rò pé mo ti yó? ta ló ga jù lábà ìwọ yes ọmọ mi ló ga jù nínú gbogbo léyìí àkọ́bí mi nìyẹn is my father born ọmọ mi nìyẹn but ta wá ní àwọn. ṣé kò sí ọjọ́ máa fẹ́ ní gúnlẹ̀ kó má ṣubú àwọn ọlọ́mọ mọ́lẹ̀. a male or female. méjèèjì náà. obìnrin àbọ́kùnrin. answer my question. ọ̀rẹ́ ọmọ ẹni. ọ̀rẹ́. ọ̀rẹ́ ọmọ ẹni. Ah. Is she a male or female? oh ògbóyìnbó ṣé obìnrin ni òun àbí ọkùnrin. obìnrin ni ọ̀rẹ́ obìnrin ni. eré kí ni ajá ń bẹ́kùn ṣe dá mi lóhùn wọ́n fi ẹsẹ̀ kó ẹsẹ̀ tó bá tún yá wọ́n á tún fi ọwọ́ kó ọwọ́ again and again something will lead to something in my own house <laughs> nítorí pé mi ò wálé àsílẹ̀ ológbò. Get out of my house! Uh -uh. I say, get out! Get out from my house! Get out! It's my house. Get out! Tell them they are not their vagabond. Yes. Ah, wọ́n tilẹ̀kùn mọ́ ọmọ What Wọ́n tún tilẹ̀kùn mọ́. My father has always been a very nice person and always fun to be with. But why did he act it that way? Well, Atimoti. He's drunk. Ẹni tó bá dẹ̀ ti cutting ọtí, kò sí Moreover, it's all my fault. Because mi ò ever any mo pọ̀ wọ́n jókòó discuss ọ̀rọ̀ rí. So it is normal for him to react that way. àbíkẹ́ olúwa mo rò pé instead ta fi wà ń bí báyìí lẹ́ńkù lè bóyá ká bọ́ lọ sí iwájú ìta yẹn bóyá kéèyàn sùn síbẹ̀ yẹn or something. I know sorry baby I think here is safer and apart from that atẹ́gùn ìkúlé yìí ó sì máa dájú atẹ́gùn ta lọ atẹ́gùn ta yẹn ti máa pọ̀ ju condition ẹ̀ lọ náà. condition. yes. Show you. Yes. I'll be fine. This place is scary. Oh. Ṣebí kátẹ̀ ní kí mo tiẹ̀ rántí mú wọ́lẹ̀tì nínú ilé ń sìn ni. Àbáṣà tiẹ̀ lọ lodge. Bọ̀ máa tún wá ní mo fẹ́ padà nílé pẹ̀lú bí dáàdì ṣe pariwo mọ́ mi yẹn kí mo fẹ́ lọ mú wọ́lẹ̀tì. Wọ́n lè gba etí mi. Mo lọ lọ́ọ̀jì. Hòtẹ́ẹ̀lì wo la fẹ́ lọ lọ́ọ̀jì sí pẹ̀lú one thousand seven hundred tó wà padà torí ẹ̀ sọ̀rọ̀. wo tí èsì mo rorò bóyá kí n lọ tẹ̀rù mi síbẹ̀ yẹn ká sùn. Ah, Ọlọ́run ǹjẹ́ mi ò ti wá Nasıl uykusuz? Uykusuz. Mami Ọlá, bóyá bàbá yìí ti sùn yẹ oṣù mi. Ah no, I'm not going. Kí ló ṣe? Mummy no. No, Beke. Eh, eh, no. You you Madu. have you have to go with me. It's not going to be you alone. Mummy, ẹ jọ̀ọ́. I'll be there with you. Fọkàn balẹ̀, let's go. Ọmọ àwọn bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ náà. ìdílé ó rice ẹ eh, eh, wá ẹ wá ẹ wá ẹ máa rán bẹ́ẹ̀ o. ẹ káàárọ̀ ẹ sàn. ẹ kó àtàrà. kí ni rice ti ń sọ láàárọ̀ ìbáyìí. òyìnbó tó sọ ni pé i want to buy rice give me more sell rice for me i need extra. ó sọ òyìnbó in fact ó sọ parable ẹ̀yà à ń sin nílùú ní kí n rànà bíi hundred one fifty. o ní one fifty ní kẹrin àwọn ló lè yọ yín. ó dà ẹ tó ní one fifty ẹ ṣé pọ̀mọ́ wà ẹ fún mi pọ̀mọ́ méjì ẹran kan sí ìyá ni right to speak in English ah pọ̀mọ́ yìí mú ta. ó ah, mi ta ọmọ tó mi ta ni ọmọ tó mi ta ni ẹ pé ṣàngán mo fún yín. èlé wà lórí báyìí. owó ń jẹ́ three hundred ẹ̀ tó ń béèrè yẹn lọ́wọ́ sí. kí ló dé ó kù two hundred. ẹ fún mi síbi máa fún yín ẹ fún mi síbi ẹ fún mi síbi tí bá ń padà bọ̀ máa fún yín ṣíbí tí bá gbowó mi tó pé. ẹ má ṣe báyẹn yẹn. gbẹ́rù mi wa mi wá fún kò sígbà tẹ̀ nígbà tí wọ́n dé ní ìlú. àìsí Bakıyorlar ìjánu ìṣúná ìṣe tí wọ́n ti ó pọ̀ gan ẹ báwo ni owó tọ́lá ní tí mo sọ fún owó skul tọ́lá ni àwọn wọ́kìlì nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ṣáà máa bá ń dájọ́ níbi tó mo ti lọ bẹ́ni tó ń coordinate àjọ mi tó kọ́ jù kó jẹ́ kéèyàn gbà nọ́mbà yìí ó dẹ̀ ti gbà kò tún láti gbà kù sí mi àmọ́ kò tí kù sí mi bí ò tiẹ̀ pé náà èyí tẹ́gbọ́n ẹ̀ náà bá fún mi sí àti gbogbo ọjà tèmi náà ń ta àwọn ọbẹ̀ yìí tí ń bá rí màá ṣùjọ pápẹ́ ṣe mo dúpẹ́ lágbára ọlọ́run àjọ máa jèrè àwọn ọmọ méjèèjì. àmín àmín. òun ló ń bi mí sí yẹn o ṣé ráìsì rẹ pé ṣé mo fi gbá sí ṣé mo fàwọ́ sí a máa ṣe bíi pé kí ni ó máa ṣe bí ẹni pé òun láìkẹ̀ ráìsì ni ibẹ̀ ló ń dúró. ẹyin lẹ́bọ̀ ṣẹ́ṣẹ́ fẹ́ sí. ẹyin wà bẹ̀. ó dàbọ̀. Sorry about that. So, um, what are we discussing now? Figures, speech. So who's going to tell us about any type of figure Okay. Simile. Simile is used to compare two things that do not belong to the same group. It makes use of like and as, e.g. That's very right, is it right? Yes. Clap for David. guys and today we've just ended lecture for today so don't don't forget to do your homework okay and study and um, you can see me in my office if you need any other extra um, you know coaching or lecture on any subject that we've discussed today all a <laughs> <laughs> oríire ọmọ òòlà á máa dọ́gbọ́n á máa dọ́gbọ́n bíbà sí òòlà yìí ráìsì ọ̀fadà yìí ni ọ̀fadà yìí ni ọ̀fadà àǹtí mi ọ̀fadà yẹn ni ò tí ì jẹun látàrún. sórí ẹ̀yìn ní owó táyì máa ń tẹ̀ tó sọ pé kò padà dé agbárí fún mi lọ́wọ́ jọ̀ọ́ kó kówó lè kó wọn jù. ṣídẹ́sẹ̀ àkèrè ṣídẹ́sẹ̀ àmúṣàbáyé láìpẹ́ ẹ má bà kí. ọ̀rẹ́ yìí fún mi lọ́wọ́ jọ. ó dà bọ́lá yìí. bàlá yìí sì kú wa ṣe bí mo bá. mo lọ bí kọ́lá ẹni lè dàgbà kaba. o láyé o ti lọ láti lọ àlọ́ sí. báwo ni ẹ fún yín lówó. àgbẹ̀ni sọ bẹ gbọ́. àgbẹ̀ni fún mi lọ́wọ́ jọ láti fi yanjú. àlàyé kí ló ṣẹlẹ̀ kí ló dé mo pọ́n yín lóko kí ló dé nà. kí ló dé nà kí mo rẹ bára kí ló dé nà. sori kò jọ kama bọ́sẹ̀ kojú. tá a ti kẹ́kẹ̀ẹ́ jọ mọ́ ò dá sí kí ló kí ló ṣe ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni kí ló ṣe wọ ọmọ máa máa ìṣú ẹ̀ lẹ́fọ̀ sí ọ̀nà kọ̀ ọ̀nà kọ̀ ṣú yèrè aláyé fẹ́ fẹ́ mi ti tẹ́ fún mi kí mi jọ kí ló ṣe alice mi mo rò pé ó yá wèrè. lẹ nílé. kò sí nǹkan kan lè there is nothing again sí nǹkan kan. <laughs> you don't tell me that tí mi ò bá tiẹ̀ wà responsible tẹ́lẹ̀ ṣùgbọ́n lé <laughs> àárọ̀ nígbà tí mo máa jáde màmá ẹ̀ béèrè owó lọ́wọ́ mi mo dẹ̀ drop owó rice. oh ben sir that's true rice one sir rice there one. is rice yes sir. So go and get me my food. Daddy, ṣé ni like ẹ jókòó síta? Kátẹ́gùrì ń like sí mi láì kí n sáàbí níta. Kí dàdẹ láti jẹun. No, like fresh air kò fẹ́ sí mi. Fresh air. Air kò fẹ́ sí mi níta. Fresh Okay, I want to be inside my house. I hate my food. You don't query my authority. Go and get me my food, my friend. Ah. ọmọ àlè ìyá ẹ ló máa jọ kí ni rí mi kan máa sọ pé bàbá tọ́lá mu ti yó you are a vagabond. fẹ́ kó lọ mọ̀ wípé bí ọkọ̀ bá rògùn rọ̀sà èbúté ló ti máa ń padà jábọ̀ come rain come sunshine I have nowhere else to go but here ṣóre tó bá wọ ọlọ́run ọba kó fún wa lówó a jẹ́ wípé ọlọ́run fi owó kún fẹ́ wa nìyẹn o àmọ́ tó bá tún wá wò nínú ọlá ńlá ẹ̀ tó ṣèdàkejì èmi ni Nísọ́lá mo gba kádàrá mi ìkẹ́ olúwa bó tilẹ̀ mú kórí I will always be here with you. ọ̀run ṣùgbọ́n lápárò tèmi níní sọlá máa kú sí. wá wá thank you you are my energy you are my strength here is my promise all this energy and strength of yours would always keep me going. Thank you for loving me unconditionally. love you so much. I love you more. Thank you. Mm. Thanks for loving me. dẹ̀ wù mí tó bá lè farabalẹ̀ gbọ́ mi. Um, mo ti ń rò ó láti bí ọjọ́ mẹ́ta kan wípé bóyá ká wá àwọn àgbàlagbà kọ́ tẹ̀lé lọ́kọ́ lọ́bẹ̀ bẹ dáadẹ́ so that you can go back to your house. Ah, ah. Ìkẹ́ Olúwa. Yes, baby ṣé mo ti ya sáré sú ẹ nìyẹn. ó no ṣé ah you're tired of me already. no why would I be tired of you when I'm not mad. so why are you chasing me away. no I'm not chasing you mo ṣe máa chase ẹ. but you just say that now kí wọ́n máa lọ sílé àwọn parents mi. no o oh, get me. no mo get ẹ mo kàn fẹ́ understand why ni pé so soon I, I have not. so even... no no baby o oh, get me nǹkan tí mò ń sọ ni pé ó mọ̀ ilé mi náà ló ṣe máa wá end up sí o mo mọ̀ pé ọmọ á ní pé ẹ ká ṣe bó ṣe yẹ ká ṣe ok fine ó máa bẹ̀ ó máa fẹ́ mi náà ni ọ̀dọ̀ mi náà ló ń bọ̀ but kókó adìgbé bóyá ó wá fìjà kúrò nílé àbò wá sọ̀rọ̀ pọ̀pṣẹ́ pọ̀pṣẹ́ ò approve ẹ̀ ó mọ̀ kó tó bá padà sílé táwa bẹ̀ wọ̀n then we do the normal thing wà á dẹ̀ wá sí ibà in a proper way. ó mọ̀ kí bó ṣe kúrò nílé yẹn kò proper o kò tún déédéé lóyún o dẹ̀ ń kó bọ̀ wá sílé mi just like that láì kí bí a mú tọrọ ẹ̀ onímọ̀ àrùkù mọ̀ tó bá tabá tiẹ̀ lọ ta lọ bẹ popsi ẹ̀ tẹ̀sẹ̀tù tó padà sílé tàdé wàá tọrọ ẹ̀ ní ṣùlọ́ka in a proper way then ó wá padà wá síbẹ̀ ó ti padà sílé ọkọ nìyẹn tí wọ́n gan máa lè ní wàá lè earn respect you know now. ṣé ìwọ ló mú popsi mi jù mí lọ ni ṣé kí n wá lọ léṣe kí dáàdì wá sọ pé torí pé mo ti lóyún kan pa mí dànù àbí. wọ́n lè fáìnì náà why are you speaking for me isn't that my own business no see you know what babe èmi ò ní bínú if you are tired of me already just come out clean. please don't use no, the word no, tired no no please i can never be mm -mm. i say i can never. just just let me know i'll leave i'll go kò lè tó bẹ́ẹ̀ yẹn now ah, mo lè mi kò ṣàǹṣe pé bí àwọn fọ́ sára mi lé ẹ lórí náà if and if it's looking like that already just let me go. Ah. babe i mean ọjọ́ wo la sì ni mo sì débi báyìí ná kí babe ah, I, mean, i can never be tired of you. mo ti gbọ́ nǹkan tí mò ń sọ náà tiẹ̀ náà ni mò ń rò tiẹ̀ ni mò ń rò ìwọ náà wò wo pọpsi mi mo rúyàn pọpsi mi jẹ́ a máa fẹ́ sùn lálẹ́ à nílé sùn dáadáa because a máa rò pé tí pọpsi bá lọ náà wọ́n fẹ́ wálé ńkọ́ lálẹ́ ọjọ́ tó bá wálé ariwo ni wọn ò ní jẹ́ ká sórí ìgbà tó bá sùn tán lè jẹ́ aago kan òru aago méjì lọ́ọ́ máa tó sùn a máa ní àmọ̀ràn àná máa ṣẹ̀ máa sùn a tún ti jí five kọ̀ kí dáàdì tó tún máa jí pẹ̀lú condition and everything gbogbo ẹni mò ń rò pé mọ̀ ọkàn ò balẹ̀ o ò sùn dọ́kàn no time for you to relax no time to, for you to sleep well no kini gbogbo nǹkan tí mò ń rò nìyẹn now I'm just being considerate. Who is complaining? Am I complaining? àmọ́ ẹ ṣé mo ti complain fún ẹ látijọ́ pé okay o dáàdi ni mi lára mo fine it's not so conducive but i am okay as long as you are, you are happy you are fine i'm here mo tó bá dẹ̀ tí wàá mọ̀ pé mo ti ní ẹ lára mo lè understand no baby ma ma i can go ṣe bọ́kùnrin ni ẹ o ti yé mi. no tí ẹni mò ń dùn náà ẹni mò ń sọ. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ wo wàhálà ti ṣẹlẹ̀ ẹ wo wàhálà ti ṣẹlẹ̀ ọ̀kadà ti gbá dádì. dádì wo. dádì wo. dádì yìí ni. níbo ló wà. ní títí bẹ́ẹ̀ ni. ọ̀kadà ti gbá wa no no no no no no no no alẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ti bọ̀ No no no no. No. ọlọ́dọ̀ obviously in case anybody bá wá wà lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ no no take care of the house I'll be right back. No. No. lọ. ìkẹ́ olúwa ṣé n tẹ̀lé ẹ. tíṣà tíṣà ẹ̀yin lẹ mọ̀ lẹ́yìn jẹ́ pé ó yẹ kẹ́ wá bá mi ní school kí tiẹ̀ fix yín hàn bó tiẹ̀ lè jẹ́ ló sinmi lẹ́ máa kọ́ ẹ wájú kò síbi ẹ̀ ń kiri ọjà ọjà tí ò tó kàn tẹ́mi lọ́rùn. tẹ́yìn lọ́rùn. àǹtí síbẹ̀ sí màmá bá yìí ni pẹ̀lú ọkọ yín játíjátí for the rest of your life ẹ̀ ní wà kọ́ títí ṣé bí mo ti rọ́pò lóko okun kí n tó bẹ̀ pa sí àbúrò mo ti gbá kádàrá mi kí ni mo fẹ́ ṣe àti pé ìwọ wo ọ̀rẹ́ ń sìn ẹ̀yẹ ọdún kí o máa jòwó pa mí wọ́n ìwọ kàkà tẹ́ńsán rẹ̀ sẹ́ni jẹ́ ah olùkọ́ ń bọ̀ ni ìfẹ́ wà là. tó bá ń bọ̀ tó bá ń bọ̀ òun mo ṣe wọn ojú mo ṣe máa kọ́kọ́ yọ ojú mi. òun mọ̀kàn tẹ́mi fẹ́ sọ. ẹ ìwo wo ìkẹ́ olúwa sìn ó ti parí ìwé gíga kẹrẹkẹrẹ àbúrò ẹ̀ máa parí ṣáwọn yẹn ò tó lọ́kọ fún mi wọ́n á ṣọmọ fún mi ṣé o mọ̀ pé wàhálà ilé ọkọ téèyàn ń ṣe àti ìyà téèyàn jẹ́ ilé ọkọ torí ọmọ ni. ẹ wò tí bá wọkọ yín gbà mí bí kí n fún ọ nígbà wọn pàápàá jùlọ ìgbà tó bá ti yọ a ṣe ọkọ fún ẹ a yọ títí níbà ọkọ a ṣe fún ẹ. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ sà. ẹ bàbá kẹ. ẹ lọ fún ọ lómi. ṣé wá ni. ẹ lọ fún ọ. ẹsẹ̀ ẹ bá ti jẹun jẹ. ìjọba kẹ. òun sọ ti yọ. ọmọ yóò kí yọ. ilé ọmọ yẹn gbé wọn ọmọ mi wọn bí i. ọmọ ìfọwọ́sì ń gbé ẹgbẹ́ ọmọ mi máa ń bọ̀ kú. Jesus ti wà o. Àwọn yà gbé dada gbé dada. Is it shaku. Shaku shaku. ṣaku. Mo ṣá ti sí i. Ṣaku shaku Is it ṣaku ṣaku? Ṣaku ṣaku. on, gbé on. gbé bọ́ọ̀tì mo bó lè dúró láyé lọ. ọwọ́ aláìní lè gbé mo lè jẹ gbogbo wọ́ọ̀dì àgbẹ̀ gbogbo wọ́ọ̀dì fún bọ́ọ̀dì. ẹ máa ní kókó ọ̀dì. Come in. Hey. ọmọ rere because ah, ah, ah, alpha why you no call me before you enter out. no vex no vex ẹ má bínú. <laughs> fred fred. kí ló ń lọ mo ṣàrí mo ṣàrí <laughs> mo ṣe mo ṣe fine. akọ̀bọ̀ fresh o. <laughs> àmì náà. okay meet my. So, o boy, huh? ẹ̀ help me go. ó help me go. ìgbà míì me. mi bá lówó lọ́wọ́ tí mo fẹ́ wá sọ́dọ̀ yín máa fi máa rọ́wá gbé mi even tí n bá fẹ́ kò sí ìpínṣẹ́ tí kò kì í jẹ́ fún kò sí iṣẹ́ tí kò kí n jẹ́ fún mi mo fẹ́ kẹ́ bá mi ràn lọ́wọ́ bó tiẹ̀ ṣe twenty thirty fifty ẹ ṣáà bá mi arrange kan kó pé hundred ẹjọ anything kó kàn tiẹ̀ fi sort out àwọn bills kọ̀ọ̀kan ẹjọ. ìkẹ́ olúwa ọmọ aníkàyè Sunday Badu. Yes. ìwọ lọ sí. Tunde, Baba, you are okay. Jókòó, jókòó, jókòó, jókòó. Sunday ṣo ṣo mọ rí. Ń bọ̀ ọ̀rẹ́ mi lè ta àjọṣe kékeré ta àjọ lọ sí skul ṣé orí bàbá tó ń wọ yìí òun ah! ìmọ̀ ìwé tó bá níyàn ọmọ ìwé àwọn ilé ìmọ̀ ìwé wọ́n lè kọ́ tíṣà tó kọ́ wa níwèé gan. Ah! ike báwo lè dìde kí ló ṣẹlẹ̀ ìgbóná ní kó máa dá owó fún kó máa ṣe kankan fún kí ló ṣẹlẹ̀. sori Túndé ọ̀rọ̀ mọ́mí àti dáàdi yẹn gangan náà ní iṣu tí mo ní tí aṣojújẹ wá sílé bá um, mọ́mí fẹ́ ṣe bí ẹni tí wọ́n sì kìdí ẹ̀ then um, dáàdi náà ọ̀kadà gbá wọn so condition yẹn dẹ̀ critical gan so a wá nílò owó láti fi sáré ṣe operation àti láti ṣàwọn nǹkan kan láti save wọn so issue tí mo ní gangan náà nìyẹn tí mo ṣe ń sáré owó kiri. kò sí ẹni ṣé bọ́lá sí school ah. àbúrò ọmọ ni. Ah, ọlọ́run ṣe pé lẹ́yìn ìgbà tá a parí secondary school tí mo wà ní final year èmi àti ẹ̀ ṣàríra àti mo dẹ̀ ṣe tán tí mo graduate mo wáṣẹ́ wáṣẹ́ mo wá rò pé wọn kì í má kàn ní mo kàn ń jókòó lẹ́ẹ̀lẹ́ lásán láì ṣe anything mo ṣáà lọ síbi tí mo ṣáà lọ gba márùwá ní hire purchase mo sanwó yẹn díẹ̀díẹ̀ kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ one ah, o kì í ṣe èèyàn bẹ́ẹ̀ eh, ohun kò tó ṣẹlẹ̀ ṣé yóò wò tó wòye mo láti wà bá ṣe máa ṣe é nǹkan tó ṣe pé bí ṣe wà nísìnyí máa sáré arrange hundred thousand fún I trust you guys. wọn láti lọ sọ́spítù yẹn kó lọ kó lọ kó lọ ṣe sort ṣe dáadé yẹn out náà kókó lè ṣe wọn you know ṣé ìgbọ̀ngàn tó ń wò yìí ah, mo ní láti tọ́jú ẹ èèyàn mi ni èèyàn gidi tó bá náwọn ọ̀rẹ́ rẹ lélẹ̀. sorry sorry hospital ni wọ́n ti ń pè é. ok pick it sọ̀rọ̀ fún bọ́ sí. hello yeah mo ti ń bọ̀ owó yẹn náà ni mo ń wá mo ti. what ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ẹ jọ nítorí ọlọ́run ẹ má ṣàárẹ̀ o wọ́n ti kú o kò sí yẹkùn tẹ̀lẹ̀sùn tó máa jí ọkọ yín o ẹ gbá kámú náà ó ti kú ṣé wọn ìkú ni ẹ wò ọkọ yín ti fi ikú ó ti fi ṣẹ̀gbọ́n yín o ó fi jù yín lọ o ó fi gbogbo yẹn lẹ̀ àwọn ọmọ rẹ̀ tẹ́ máa tọ́jú náà àwa táwa láyé kọ́ ń dá wa sí náà kọ́ ń wò wá. kí ló sì wọ́n fẹ́ ṣe báyìí ṣe bí obìnrin bó tó yẹ kó máa tu àwọn mi lọ́kàn ló tún sọkún báyìí ọkùnrin náà náà you have to be strong wà búrò ẹ̀ ń bẹ̀yẹn sí obìnrin òun lọ́kùnrin dúró gbọ̀ngàn ìwọ tó wá jọkùn ìwọ náà bára jẹjọ. ike kí ló wá dé tí wọ́n ń sunkún báyìí ó love dáadé ẹ̀ gan. Mami, espérame fi ṣe. ọlọ́run á dúró tì yín ọlọ́run ní fèyí sílẹ̀ ẹ èmi ti fẹ́ máa lọ báyìí sí ẹ máa tún padà wá jẹ́ kí n mọ̀ ìjọ ẹ má sunkún ọmọ mi ṣe ti bọ̀. ọba àtẹ olúwa kí ni bàtẹ olúwa màmá àtẹ olúwa ojú mẹ́rin wá di ojú méjì wọ lọ. Ah, ah, sista mi irú ọ̀rọ̀ wo nìyẹn ọjọ́ wo lójú mẹ́rin di méjì ṣe bójú méjì náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm? ẹ ṣe bójú méjì ni ah, ẹ wo àárín ara wa la wà kó sálẹ̀ jò ń bí kò sí pé bóyá ẹni tí ń láti máa pretend pé ó ń ṣe báyìí ó ń ṣe báyìí everybody mọ̀ pé kò ń ṣe ẹ̀yin nìkan lè ń ṣe ẹ ṣarajọ o ẹ ṣarajọ o nítorí tí kú ti kú o kò sí yẹ kún tẹ̀lé sún tó máa jí o. o tiẹ̀ nífẹ̀ẹ́ títí dọjọ́ kú ẹ ṣáà máa síìkì àwọn ọmọ ilẹ̀ máa tọ́jú yìí ojú méjì yín kó má ti fọ́ ni kó dẹ̀ má ti ròyìn ojú mẹ́rin kankan ní kankan jàdí ilẹ̀ máa jẹ. kí ló wà ṣe gan ọ̀rẹ́ mi thank you ó ṣe. èmi náà mọ̀ mo ti ní ní mind tẹ́lẹ̀ náà pé mo máa wá yọjú sí ẹ because this can never solve my problem I still need your help. nobody láti máa ṣiṣẹ́ pẹ̀lú yín please ẹ kàn gbà mí mọ́ àárín yín kí n máa bá yín ọ̀zù papọ̀ ìyà yìí ti sú mi i'm tired torí ọlọ́run please please. Um, Fred Fred, ká fún bọ́bọ́ yìí ní chance torí tẹ́ ẹ bá fún mi ní chance ẹ ní mọ̀ mi wọn ò dẹ̀ ní mọ̀ yín jù báyìí lọ mo wà sọ pé kò ní disappoint yín látìgbà tẹ́ ti mọ̀ mi mo disappoint yín. náà ní disappoint ní disappoint please Um, mo má kò fẹ́ kó jẹ́ ká fún ọgbọ́n níta ọ̀la mo mọ̀ pé kò lè disappoint wa lọ́sùn kò lè sọ̀rọ̀ kò disappoint I'm very sure ọlọ́run. bàbá ṣẹ́ni tí wọ́n bá fi die that títẹ̀ mi èmi ò ní gbà ọ́ mo tọrọ kí n sọ fún àwọn ọ̀rẹ́ mi ti vote against me wọ́n make ká help ẹ̀. Sherry Baba. opinion tèmi kan ni wípé nǹkan tá a ṣe Lego. We did di dandan ká ṣe fún I náà. wear <laughs> a ìṣọ̀gbẹ́ ògèné rẹ ti gàjà ọjọ́ pẹ́ ojú rẹ sì ti tó lé ojú rẹ tó ko fọkànra rẹ balẹ̀. èyí tí mò ń wò yóò lówó lọ́wọ́ ogun ni wọ́n ń gbà wọ́n á dókè odò wọ́n á dogun ogun ńlá lábẹ́bẹ̀ jẹ́ àmọ́ owó mò ń wò lẹ́lẹ́dà rẹ̀ yìí kò burú tọrọ bá kọ òkè tó kọ ilẹ̀ níbi kan á gbé sí àwọ̀ gbọ́n dá sí ni ta ló fẹ́ràn jù nínú mọ̀lẹ́bí rẹ̀ Um, mo mo fẹ́ràn àbúrò mi mo dẹ̀ fẹ́ràn màámi but màámi mo fẹ́ràn jù. màá rẹ tó dá ọkàn gangan lágbà kan lára rẹ àbí kìí ṣe pé nǹkan kan ó ṣe màá rẹ ìgbẹ̀rẹ̀ lọ́lọ́ wá wá àmọ́ kó tó dípọ́ mú gbẹ̀rẹ̀ wá èmi náà fọ́ kankan kan tí wọ́n náà fi wẹ̀ kankan àti ìgbẹ́ tí màá rẹ bá ti yà lọ́ padà mú wá bí wọ́n náà ti parí ìmúlẹ̀ jẹ́ mi sọ́kàn rẹ ti wá balẹ̀ báyìí. ọkàn mi ṣe balẹ̀ sí mi. ẹ lè wá máa lọ. ẹ ṣe kò káre. wàá gbọ́ ọmọkùnrin ọjọ́ ọmọdé bá so oògùn ló mọ̀ pé mo gun ti ń bẹ lẹ́yìn òògùn. ọjọ́ ẹkùn ló dalẹ̀ ló sùn lókè pẹ̀ ọjọ́ bá dá lábàá àbí tó dàn o tó da àwọn tó ń wò yìí ọjọ́ náà ló forí jóná tó gbóòórùn ara rẹ tó bá dàn o ìyá rẹ tá a lò gbẹrẹ ọjọ́ náà ni ó jáde láyé má bẹ̀rù tó o bá ti dalẹ̀ aburú ò ní í ṣe ọ́ ìwọ náà tá a lò kankan rẹ pẹ̀lú <laughs> lẹ́sẹ̀kẹsẹ̀ ńlá rẹ ó bẹ̀rẹ̀ sí ní ọ̀tá rẹ tí ó sì sẹ́ni tí ó lè wò títí bèèlà ó fi fan fèrè ìyún tó bá dalẹ̀ tó bá ti dalẹ̀ ẹ jọ wà pẹ́pẹ́pẹ́ ni. kí lẹ wí kọ́ tiẹ̀ dalẹ̀ o àmọ́ ọmọlúwàbí ni má dalẹ̀ ọ̀kárì. ọ̀kárì ojú òní tí yóò ọ̀kárì. mọ́mí àti dáàdì gan. they are very happy. ó ga ó ti change gan o ó ti yàtọ̀ gan o gbogbo ẹ̀ kàn ṣe ṣómṣóm everything gan <laughs> ó kàn dúró ṣá hmm? wàá ṣe orí rẹ̀ ṣó rántí ojú mi dáadáa ṣá. bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi ní àdúgbò rẹ̀ sí ìwọ̀n. ó mọ̀ mí jíde jí mọ̀ ẹ ó dá mi mọ̀ àìlómi tí wọ́n á ń pè mí ní jíde mọ́ ni. Um, ń bò ló ń lọ wọn gan náà sáré délé ni i'm going home. as a big girl like you kò yẹ kó máa rìn báyìí nínú oòrùn oòrùn yìí ti pọ̀ jù fún ẹ you know. Um, ọjọ́ wo ló máa ráyè kó wá wò mí nílé mo fẹ́ arrange àwọn nǹkan fún ẹ bí wọ́n sá irú fóònù ló lò náà. nokia torchlight ni. nokia torchlight ló ń lò are you serious ah come on you are a big girl ó mọ nǹkan wá rí mi nílé kí n gẹ́ẹ̀tì fóònù gidi fún ẹ kí n gẹ́ẹ̀ iphone fún ẹ iphone seven àbí iphone eight you know àbí iPhone X anyone tó bá fẹ́ i'm capable i have money tí màá fi tọ́jú ẹ̀ irú ọmọ tó ti jẹ́ ìyẹn o èèyàn gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ ní ṣé wo mọ ní kí gbogbo skin ẹ kó máa jọlọ kó máa fresh sí kí everything máa wà ok ẹ you understand what i'm saying. ẹ jọ ṣé mo tọrọ lọ́wọ́ yín ni àwọn àìbẹ̀gẹ̀ kò yé mi àbí mo ṣàárẹ̀ tí mo sì pẹ́pẹ́ tọ́jú mi i don't get it. ìkókò ṣí ẹ ìkókò ṣí àtọ mo kàn fi pé bó ṣe wà yín sìn tó bá tún rí ìtọ́jú ju bó ṣe wà yín lọ àwẹ̀ á tún máa dán skin á máa wà pa sí lójoojúmọ́ before you know I can get you a car. Mr. Jiwon Atekora, I'm very comfortable with you and I'm going out and I to carry the lane. Thank you very much. Ah, a ní kò wá sẹ́ ẹ̀ fún wo tó bá yẹ pé ta aláriwo tó fẹ́ pa ẹni kò sẹ́ni tí òmò mi ládùúgbò yìí kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ wọ́n á kàn ọ̀rẹ́ rìn náà láti àjídéjì mọ̀ àwọn tí mò ń ṣe fún ni ṣé ó mọ̀ ni <laughs> ẹ̀ẹ́dà ọ́ ẹ̀yin ẹ try mi tí má sí náà yẹn tẹ̀lé mi tí wáyé bí àmì ò ní parí ah, ah. ṣe lè imagine nonsense. wá ọmọ yìí máa ń lọ ẹ wò díẹ̀ ẹ wò ṣe é rèé <laughs> ọmọ yìí ẹ bó ṣe ń jù ẹ bó ṣe ń jù gbogbo nǹkan tí mo sọ gbogbo yé mò ń ṣakọni kò sí problem máa rí èmi àti ẹ máa múra a máa ríra wa ó sì máa padà ṣe tèmi gbẹ̀yìn náà ni ó mú lẹ́nu ẹnu ẹ sharp bí tìsàlẹ̀ náà ṣe máa sharp nìyẹn wọ́n ti máa ń sọ obìnrin tó bá máa mèrè ṣe ibi ẹnu ẹni ẹnu ẹ máa ṣe bílébílébílébílé á gùdù pa lórí bed kò sí problem kò sí wàhálà máa rí ẹ létà wíwọ́ ẹyin boys ṣe wá ok <laughs> all right. Ah! ọmọ tí ó mọyì mi ọmọ tí ó ní ìyá ọ̀dájú ọmọ tí kò ní mú mi sọkún òun ni kó fi fún mi bàbá lábẹ́ bó ti wù kó rí má jẹ́ kọ́mọ mi ṣekú pa mí o torí pé ikú ọmọ jẹun ní ìbáyí talẹ̀ o ikú omi jòun ní ipò jòun ní ipò mu ẹ o. ó ní ṣóhun ní ìpòmùwẹ̀ o lọ́jọ́ àìríjẹ lọ́jọ́ àìrímu lọ́jọ́ kẹrẹ fèbí sùn ló pọ̀ nítorí kẹ́yìn ọmọ lè jẹ Èdùmàrè yé mo bẹ̀bẹ̀ o má máa fún mi lọ́mọ tó dájú. kàyéfì ńlá kan máa ṣẹlẹ̀ lónìí bẹ́ẹ̀ ni mo gbé màá nǹkan lé nìyẹn o in fact gbà tí mo gbé màá yẹn mi kọ́kọ́ mọ orí èèyàn tó jẹ́ àfìgbà tó di kó fẹ́ bọ́lẹ̀ nínú mọ́tò ló bá ní ìkẹ́ olúwa ọmọ lágbájá mami máa yẹn dárúkọ yín dárúkọ dádì mi kìṣẹ́lá nílẹ̀ rẹ̀ báwo ló ṣe mọ̀ mí tó mú orúkọ ìyá mi tó mú orúkọ àbá mi kódà ó ní tí bá fẹ́ àrídájú òun ṣetán láti dárúkọ ìyá tó bí yín lọ́mọ bẹ́ẹ̀ mi lọ ṣe ṣe àníyàn ló bá ní pẹpẹsẹ wípé kí ló dé tí mò ń fìyà jẹra mi kí ló dé tí mi ò tọ ọ̀nà tó yẹ kí n tọ̀ kí n ṣe nǹkan tó yẹ kí n ṣe kí n tètè lówó lọ́wọ́ bá ní dáàdì ẹ ẹ ṣàánú mi ọ̀nà owó ló yẹ kí n tọ̀ ìyàwó èmi náà kò èmi náà kí èmi náà ká má jìyà báyìí ó bá ní nǹkan tí máa ṣe wọ́n bá ní kí n lọ jẹ́ kórúkọ mi ró mi ìkẹ́ olúwa wọ́n ní kí n máa ṣèkẹ́ ìyá mi pé kí n máa ṣèkẹ́ yín wọ́n ní tẹ́ bá fẹ́ jẹun èmi ni kí n dáná fún yín èmi ni kí n sẹ́ẹ̀fì yín tẹ́ bá jẹun tán èmi ni kí n palẹ̀ mọ́ kí n tún lọ fọ abọ́ débi kọ́ sọ pé tẹ́ bá ní ẹ fẹ́ wẹ̀ gan èmi ni kí bá yín gbé omi lọ sí bedroom wọ́n ní tó bá yẹ pé possible ní tí ó kàn ṣeé ṣe kí n wẹ̀ fún yín kí n nura fún yín kí n para fún yín kí n ṣe everything fún yín débi pọ́n ní tẹ́ bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ pé mi ni kí n gbé pọtí fún yín kẹ́bí ṣègbọ̀nsẹ̀ kí n lọ dànù òun ni mo ṣe wá ra pọtí wa màámi má yẹn ní tí n bá ti lè ṣe bẹ́ẹ̀ pé tí n bá ṣe bẹ́ẹ̀ àdúrà yìí máa ètè ìgbà lórí mi má yẹn ní màá ní owó tó jẹ́ wípé oníṣẹ́ ògbówó làwọn ọ̀tẹ̀dọ́lá àwọn Dangote tá à ń fi tiwọn tọrọ ẹ̀ ṣé wó lọ́ọ́ ní àwọn bílíọ̀nìà má yẹn ní màá ní owó tó jẹ́ pé as in trillions ni màá ní o owó tó jẹ́ pé atágbànà bá wọ̀bẹ̀ tó máa swim swim swim tó máa wẹ̀ tó máa jáde òun ló ní máa ní màmí èmi rẹ́dí láti ṣe páàtì tèmi o ẹni mo máa bẹ̀ kẹjọ tí ọlọ́run kẹ́ cooperate pẹ̀lú mi. ẹ tó bá ti jẹ́ pé nǹkan tá a máa ṣe nìyẹn tí ọ̀nà ẹ̀ máa fi là tèmi náà fi jẹ wọn mọ́ mo ṣetán láti ṣe ẹ mo ṣetán. màmí òun ni nǹkan tó ni máa ṣe nìyẹn ó mi kí mú yín kò ní òṣì kí mú yín wọnú ọlá káàánú ọdún olówó kadọlọ́lá kadọlọ́rọ̀ màámi eh? ṣé ìgbọ̀nsẹ̀ ò ti máa mú yín báyìí bóyá kí n bá yín. Ah, kò tiẹ̀ tí wù mí kí n gbọ́sẹ̀ ṣùgbọ́n ògbẹ ló ń gbẹ mí. ẹ fẹ́ mu mi mo ń bọ yẹn sáyébà yín gẹ́ẹ̀tì omi nìyí. Ah, ọlọ́run mà dúpẹ́ àṣẹ́gbọ̀n tí èèyàn máa ń lọ sí ṣòkòtò wà lápò ṣòkòtò kó ṣe. ṣé rí gbogbo nǹkan tẹ́ni kò ṣe pátápátá ló ti fi ṣe èsì tí ò ṣe ni. pẹ̀lú ti gbẹ́yà rẹ̀ náà pẹ̀lú tìwẹ̀ náà. bẹ́ẹ̀ ni wọ́n ṣe. bí ìgbẹ́ ọ̀pọ̀. bẹ́ẹ̀ ni wọ́n ṣe. Hmm. wọ́n sì dá ọ lójú pé ìgbẹ́ ìyá rẹ̀ rèé. bẹ́ẹ̀ ah. a jẹ́ pé ó jẹ bẹ̀tálẹ́nu ọjọ́ mẹ́ta inú o. bẹ́ẹ̀ ni mo mú un ṣe kẹwọn láti lè máa rí gbogbo nǹkan báyìí gbà náà so. ah fọkànra rẹ balẹ̀ olùrètí wáre sí mi ní mọ wẹ́ẹ̀rà ìjìdé àwọn àwọn tẹ ìkookò fàdí afúnládì tí ń so ń gbàjá mìíràn kó gbogbo ara ń gbọ́ kókó fi ṣáájú wàyí àdéhùnmọ̀ bọ̀ ọ̀yọ́ ni àdéhùnmọ̀ bọ̀ ọ̀gbé ni ṣé bí mo ṣàlàyé fún ọ wípé lọ́gán tó bá ti lè rí ìgbà ẹ̀mú débí hmm. èyí tó kù ti yọrí sí rẹ̀ níbi ọ̀rọ̀ dédó wàyí tẹ́ ẹ bá fẹ́ lọ ọ̀dẹ iṣẹ́ ẹ lè máa bò náà dání ọ̀nà ó máa là ní. kódà iṣẹ́ tuntun míì tẹ́ lérò yóò máa yọjú báyìí. sọ gbórí rẹ mú gbórí mi ó sọrí ìwọ náà bẹ́lẹ̀ dá rẹ yọ olóyè lọmọkùnrin yìí ó túbọ̀ ti lè mú gbẹ̀dẹ́bí ọ̀rọ̀ yín ti dayọ̀ ẹ̀ka ẹ̀ ẹ̀sà ó sì kú kankan bẹ́ẹ̀ ni. Ah. káre iṣẹ́ ti parí wáyé tẹ́ ẹ bá ti wá lọ òde iṣẹ́ owó tẹ́ bá ti gbà ẹjọ́ máa pín ni o torí olóríire ni yóò máa kóre bá yín báyìí ẹ̀yin ẹ má gbàgbé ẹ máa mú bòde ẹ káre ẹ lè wá máa lọ báyìí. ẹ ṣe sá ẹ ṣe sá fún mi. ẹ káre kó àdójú ẹ ifá ló lọ pín ọ̀nà yóò máa là ní o. Ah, ah. màá dẹ̀ máa rí ilé náà. Ah, àmọ́kùnrin mo jẹ́rìí rẹ bẹ́ẹ̀ tiẹ̀ rí. <laughs> ó ti wá ń sunkún má sunkún àdúrà ni kò máa gbà fún mi ẹsẹ̀ mi tí mo fi rìn wọ bí kí fi rìn jáde kún mi láyọ̀ àtàlàfíà. síbẹ̀ ṣe wà lórí ìdòwú láìsàn yìí ṣé o lè tẹ̀lé lọ́kùnrin inú mi ò lè dùn ẹ̀ tún wọ̀ mo fún yàn lóyún mi ṣojúṣe mi mami ṣe kò kí n ṣe pé ẹsẹ̀ bàbá mi ni mo mú lọ bá ṣé kò ń ṣe pé iṣẹ́ yìí ti ṣe bẹ́ẹ̀ dìran bá. lọ́wọ́ ò ní jẹ́ ẹlẹ́dàá ò ní jẹ́ kí iṣẹ́ yìí dìran. bọ̀ yìí kí ló ṣe ṣé ìlú ẹ̀ ṣé yóò bá ìjà ni. wọ́n kò má sunkún. àrùn mi ni òye àwọn wà lọ́sibítù wọ́n dẹ̀ ní ìdánwò. owó. bẹ́ẹ̀ ni. owó. kí wọ́n bá yín. ló ṣe wá ń sunkún ní bébì mi ṣe wá ń sunkún kò jẹ́ kó máa sunkún báyìí tó bá ti wà níwájú mi mi ò láìpẹ́ don't do that that's okay that's okay no matter iye tí wọn bá need èmi kíní tó wà níwájú ẹ̀ máa fún ẹ. Mm, for real. yes Seriously? I'll give you I'll give you everything you want I'm telling you come on don't cry please don't cry you shouldn't do that. jalo jalo jalo. ṣé condition wọn yẹn ò ṣáà ti critical jù máa fún ẹ sẹ́ẹ̀ máa fún ẹ mi ṣe ní fún ẹ. Ah ah, kí ni reason tí mi ò ṣe ní fún ẹ ní sójà rí pẹ̀lẹ́ ẹ but ṣé condition wọn yẹn kò tí wà critical jù. pẹ̀lẹ́ ẹ̀rẹ̀ kò ní sí wàhálà tó ti bọ́ má wọrí máa fún ẹ. pẹ̀lẹ́ má wọrí gbogbo ẹ la máa yanjú lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wọ́n ṣáà máa rọ̀ ṣe. oru ni èmi mi láti inú wa ni kò yẹ kó dẹ̀ tó di gbọ́n àmà ṣóònù gbogbo ara mi mi fẹ́ kí ó sì yẹn sìn. ṣèbó lọ sí ń tọ́jú mọ́ mi. owó yẹn kì í ṣe problem a bá ṣe ṣe tó ń sìn ta n fẹ́ kàn jẹ́ kí gbogbo ara mi kàn fún o ti yẹ ń sìn gbogbo tá a bá fẹ́ ṣe tá a bá ti ṣe tán a lọ bẹ̀ a lọ disturb wọn kò sí wàhálà fún ọ lọ kí ló sọ ń sìn kí ni mo fẹ́ ṣe tá ah, a ah. bá máa fi ṣe tó ń bì báyìí tá a máa fi dé hospital àkọ́ fún wọn lówó ni adé máa gbé wọn wọlé kò sí problem at all ìfarabalẹ̀ wọ́n á ṣe máa treat wọn lọ́wọ́ so kó tó treat wọn tán àwa náà àti ṣe tán bí mẹ́sẹ̀ mi lẹ̀ ó ti yẹ kí mẹ́sẹ̀ lẹ̀ bá wà ah, ah, farabalẹ̀ náà ṣé gbogbo nǹkan tá a ṣe ṣe ṣé ọjọ́ ọmọdé ni wọn náà wo nǹkan tó wọ̀ wá bá mi ó bí gbogbo ẹ̀ ṣe pọ́n ó pọ́n yòyòyòyò ó pọ́n yòyòyò ah, hmm. farabalẹ̀ farabalẹ̀ á mú ẹ lára. lára mm. ni. kò sí kankan. ní kò fi fún mi. kò sí kankan. kí ló ń fẹ́ kú. mo lóhun tó yẹ mí mm, nǹkan èmi àti Tọ́lá ní àkànrò náà ní nípa ara mọ̀ sí tí ó yá àti hospital bills tá a fẹ́ sọ nǹkan tèmi àti tọ́lá ní nǹkan tá à ń rò nìyẹn nǹkan tá à ń rò nìyẹn. ṣé mọ́mí ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ààrẹ ni ṣé bọ́sítì lèmi ti ń bọ̀ nsìn owó tán ní ká wá mi tí ì rí mo ní kí n sáré wálé kí n wá nǹkan pẹ́pẹ̀pẹ́ tí mo lè mú tí mo lè tà ká tiẹ̀ sanwó hospital ẹ̀yin wájú kò sí bí ẹ̀ ń sunkún ẹ kò sí problem gbà yẹn tó bá jẹ́ ti ká sunkún ni ẹ̀yin náà máa kọ́ kúkú bá mi lé ẹ ṣe kí gbogbo akú jókòó kakú máa sunkún gbà yẹn. ọ̀pẹ̀lá ni à ń sunkún mọ́ à ń sunkún mọ́ ọlọ́wọ́ à ń sunkún mọ́ à ń sunkún mọ́ ẹjọ́ kí ló ṣẹlẹ̀. ìkẹ́ olúwa ẹ̀yin méjì ò tí sọ̀kan tó ń ṣe yín fún mi o kí ló ṣẹlẹ̀ gan-an. Ah! Popo. Popo. Jídé. Ọmọ ìyàwó yẹn. Tó máa ń gbé mọ́tò kọjá tá a máa ń rí tá a máa ń kí yẹn èmi àti yín nìkan owó yẹn ó máa pẹ́ ká tó lè ká dá fitọ́lá ní ṣe mí òun lọ sọ́dọ̀ bọ̀bọ̀ yẹn nìyẹn ní kó lè help wa. kí ni. gbàtí tọ́lá ní wá débẹ̀ mo ṣe. ó rèpù àbúrò mi. ìkẹ́ olúwa tọ́lá ni. tọ́lá ni. tọ́lá ni. tọ́lá ni. jíde ṣe kí ni. Ah ẹ. no no sista ah! mo fẹ́ gbàjẹ́. no sista ẹ sista ẹ ẹ padà ẹ máa lọ sista ẹ máa lọ. kò yé mi o jíde ó rèpò ẹ nítorí owó nítorí àròwọ àmàfíà ah, jẹ sister. sister sister sister ẹ wo ẹ bá sọ pé ẹ fi ìyà jẹ tọ́lá ni la fi ṣe lẹ́yà àbúrò mi àmà lọ títí wọ́n máa nà ká pé ọmọ tó ọmọ tó tó rẹ́pì yẹn tó yẹ kọ́ ọmọ yẹn. lọ́wọ́lọ́wọ́ máa fi yà jẹ́ mi. Ah! lọ́wọ́lọ́wọ́ máa fi yà torí bá ọlọ́run. Ah! ìgbà tí mo rí pé mo ti ń bọ̀ lé mi mo busy tẹ́lẹ̀ mi ṣe rí miss comedy pé mo ti ń bọ̀ lé mi ṣe rí kò necessary. because you were close to the house ló o ṣe either pick call me or return call me. no ìgbà tí mo rí pé mo ti like i was close to the house so mo fi pé kò necessary. oh kò necessary abi no problem get in. sista ṣé o ṣe ń báyọ̀ jà ni. get inside. mọ́mí nǹkan. get inside now. mọ́mí nǹkan. mọ́mí nǹkan. One day, ẹ wọ́n Mommy, Má mi Pack your load. Pack my load. Mm. Oh yeah, yeah. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mommy. Ìkẹ́ Olúwa, kí ni mo ṣe fún ọ? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹ́? tó fi jẹ́ pé nǹkan yìí ló yẹ kó fi san mí lẹ́sàn. màámi nǹkan tẹ̀ ń sọ yé mi sọ yín lẹ́sàn bíi ti báwo. pásítọ̀ ṣe kò ní bí pásítọ̀ jẹ́ kó yé mi pé nǹkan ara mi ló mú tó fi ṣe ọrọ̀ ajé owó tí mo sì mọ̀ dájúdájú pé ìwọ náà ò ní jẹ́ ìkẹ́ olúwa gbogbo kìràkìtà mi lórí yín bẹ́ẹ̀ ṣe máa jẹ́ èèyàn ni tẹ́ ẹ máa là tẹ́ ẹ máa lu èmi náà lè fẹ̀yìntì jẹun ìkẹ́ olúwa ò ní jẹun ọmọ tí wọn náà bá ṣe wàhálà lórí ọmọ tó bá tásìkò kó jẹun ọmọ ò ní dúró jẹun ọmọ tọ́lá ní ò lẹ́gbọ̀n o sá fún ẹ̀gbọ́n ẹ̀ dáadáa nítorí ó ti dínkù tí ò bẹ̀rù ẹ̀mí ẹnikẹ́ni bí kò ṣe ń pa kúkúrú ló ń pa gúngùn ló ń pa olówó ló ń pa tálákà tó o bá sá fún kó má fi ẹrù ohun tí o wọ̀n sá fún yìí. ìgbẹ́ olúwa mo ti gba kádàrá mi o ẹnikẹ́ni tó bá ti gbin afẹ́fẹ́ ó di dandan kó nítọ̀hún náà ká ìjì líle gbogbo ohun tẹ́nikẹ́ni bá ṣe òun ló máa ká ó ní jẹ́wọ́. ìkẹ́lùwà ó ti parí ìkẹ́lùwà ó ti kú ìkẹ́lùwà ọ̀dájú ọmọ ni ẹ́ ìkà Ah! ṣé bẹ́ẹ̀ mi àti ẹ̀ lájọ fi wọ́n lẹ̀ sí ní láàárọ̀ yìí. ìgbà olórí wọn last. síǹtì náà ni mò ń sọ àárọ̀ yìí náà ni babe kí ló ṣẹlẹ̀ talk to me what is it. nothing i'm i'm fine. no you don't look fine talk to me kí ló ṣẹlẹ̀. ìkẹ́ olúwa. I'm fine. I'm seriously, I'm fine. Yeah, I'm okay. Are you sure? Yes. Is there something you want to tell me? Ibi, I am fine. Okay. Anyways, I have a good news for you. Good news? Yes. Then what is the good news? Yes, the good news is that Mommy Pemileni wants to pay Daddy to support yes. Uh, but um, should I feel pay, kò ní sí any problem ṣá. of course there will be no problem Sheba, báwọn ló ní kó wá fún ara okay um, mo feel pé ọkọ tá a fẹ́ lọ yẹn bóyá kí n múyàn bíi méjì àbí mẹ́ta dání at least call him kémi náà níyàn. wàá ẹ̀rù ń bà ẹ́. no ẹ̀rù bà mí but at least kọ́lé mọ̀ pé mo ìwọ náà sì fẹ́ rí nsìn tó bá ti wá rí ẹ tán this time around tó bá fẹ́ lọ rí wọn later you can decide to go with twenty people or more ìwọ ni ó nìyẹn but ìwọ nìkan for now. this is good news for yes, you. i know. but um, nevertheless i still need to see my mom. Uh, of course bí wọn wà lẹ́ńkùlẹ̀ or something jalo. check check check. No? báwo ni bàbá mi ṣàlàáfíà ni ó ga ọ ó ṣe wáá ṣe bẹ́ẹ̀ yẹn ó kàn kí ọmọ mọ́lẹ̀ ó dẹ̀ fún lóyún just like that kì wá ṣe pé o tún fún lóyún nìkan o tún wá gbé sá lọ àwa mú káwí ẹni bàbá ẹ̀ ń bínú bàbá ẹ̀ ń sọ̀rọ̀ kò ṣe ní bínú fi ṣúrò ààrẹ tó bá jẹ́ pé wọ́n ló bí kéèyàn kan kì mọ́lẹ̀ kó fún lóyún kó wá gbé sá lọ ṣé ò ní jọ báwo ló ṣe rí ṣàlàyé fún mi báwo ló ṣe rí ṣé kí n sọ nǹkan tó mọ̀ fún ẹ òun nìkan ṣoṣo la ní o ìkòkò kan ṣoṣo tí ẹlẹ́gbára èmi àti bàbá ẹ̀ dàborí òun ló ń wò yẹn nǹkan kò gbọ́dọ̀ ṣe kò dáa rárá ó kù díẹ̀ kí a tò ìwà ìbàjẹ́ gbáà ló hù yẹn ìwà ìbàjẹ́ lẹ́yìn méjèèjì hù oníbàjẹ́ dẹ̀ ni ó ti yọ kọjá bó ṣe yẹ wá kò sí bí mo ṣe fẹ́ bínú tó ná ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ bọ̀ mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ó ṣe ọ̀pọ̀ lọ́ọ̀vẹ̀ ó ṣú ọ̀. ṣé kírímínà tún fún ọmọ mi lóyún lélẹ̀. ó nìyẹn o. look at you. ọbẹ̀ fọ̀ lábàtà ó yọ̀bẹ̀ tí ṣé mi ló rò pé kú ni okay tell me ó lè ẹ tó gbé kàkàkí ọba ibo ló ti fẹ́ fún. Um, daddy i didn't steal anything of sort sir. you're not serious yorùbá ni mo sọ fún ẹ ọmọ mi wọ̀ ju kàkàkí or whatever nǹkan tó gbé ju kàkàkí pàápàá lọ ó sọ fún mi pé ò jí kankan ó fọmọ lóyún ó gbé sálọ kí la fẹ́ pè é tó ṣe yẹn. Uh, daddy sherry um, bọ́rọ̀ yẹn gangan ṣe rí àkọ́kọ́ nìyẹn uh, um, nígbà tí ọ̀rọ̀ oyún yẹn kọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ sá ọ̀dọ̀ um, aunt ẹ̀ tí mo rò pé mọ̀mísí ẹ̀ ní tẹ́lẹ̀ um, a lọ sọ́dọ̀ wọn a lọ ṣàlàyé fún wọn but wọ́n wá ní pé ẹ̀rù yín bà wọ́n sá báwọn ò lè gbà sọ́dọ̀ mo dẹ̀ try láti persuade ẹ̀ pé kó wá sílé òun náà sọ pé ẹ̀rù ń ba òun sà mo wá rò pé her um, safety is uh, much more important to me sà mo ṣe wá ní pé pending the time tí a máa fi wá bá yín láti lè settle gbogbo nǹkan tó wà nílẹ̀ pé ó ṣì máa wà nílé wa so it is not as if I intentionally kept her in my house. ẹ ṣé o ẹ ṣe sá ẹ kò fẹ́ gbóná well let me tell you welfare mom is very important to me because she's all we've got in this house ọmọ mi ò dẹ̀ lè jìyà àbúrò mi ò yẹ what do you do for a living iṣẹ́ wo ló ń ṣe. mo máa ń wa um, kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ napep sá. are you kidding me. maruwa ló ń wà. Chidinma um, àwọn Yorùbá ló máa ń pè ní hmm, arúwá. Um, Can you imagine? <laughs> so, after all said and done, stark illiterate ló lọ gbére lẹ̀ fún. Oh, really? Yeah a graduate of um, Lagos State University. Um, I studied accounting. Really? Mr. Graduate, so what choose? Or select? If even with your qualification in accountancy, na pep ló fẹ́ fi No sir, um, after I graduated, timu mo washe kiri timu, mi ò ríṣẹ́, mo wá rèé pé um, ẹ̀yin àgbà náà lè máa ọwọ́ tó bá dilẹ̀ òun ni èṣù máa ń yá lò pàtó dẹ̀ jẹ́ pé olè jíjà ló bọmọ jẹ́ mo ṣe fíò pé títí dìgbà tí màá fi ríṣẹ́ màá ṣàjẹun màá dẹ̀ take care àwọn fámìlì mi mo ṣe ní kí n máa ṣì máa wa márúwá náà láìpẹ́ nǹkan tó wù mí ṣe nìyẹn sá. so pẹ̀lú márúwá tó ń wà yẹn ń sìn wàá fi bọ́ ọmọ mi wàá fi bọ́ ọmọ tó wà nú ẹ̀ wàá fi bọ́ ara ẹ wàá fi raṣọ sọ́run wàá jáde bí èèyàn. excuse me are you sure of this. i am sir. Nini are you attesting to what he just said. i am very sure. if that is the case ẹ dìde ẹ dìde sit down you need to prove to me uh, want to see an established proof that you're a graduate, then take your time, take your time. O máa ń ṣe yẹn fún mi pèsè pèsè. Ẹ ọkọ mi, ẹ jọ ọmọbìnrin, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Kókó ti ṣẹlẹ̀, kò dẹ̀ sí nǹkan tá a máa ṣe sí fún ti ọmọ wa àtọmọ tó wà nù ẹ̀. Ìbá ń dárí jì Ìwọ ò ti gbáwájú gbẹ̀yìn ó ti ṣe gbogbo ó ti mediate fún wọn even behind them kan tó dé. but upon the reality that this guy is a bandit and he is confirming to love my daughter this much i only need to see the proof we we'll do something about it. ọmọ mi ò lè jìyà. thank you dad you're welcome welcome thank you sir. Uh, um, Lekan ṣé Túndé mọ̀ wípé bàbá àtẹ̀kù pé wà ó ń fẹ́ wà. of course wọ́n mọ̀ náà. Túndé kí nìkan tí wọ́n fi wípé bàbá àtẹ̀kù fẹ́ rí wa fún náà. mi ò mọ nǹkan tó fẹ́ rí wa fún mi ò tí ì ní idea so I'm not sure mi ò mọ nǹkan tó fẹ́ rí wa fún. <laughs> o mọ̀ ṣé o mọ̀ pé mo mọ̀ nǹkan tí bàbá fẹ́ rí wa fún ṣá mo kàn pretend bẹ́ni pé mo mọ̀ ni ṣé mo pàtìbà ló ti gbé bọ̀bọ̀ tí wọ́n ń pè ní ìkẹ́ àbí kí wọ́n porúkọ ẹ̀bọ̀rọ̀ tàwa gbé lọ sọ̀rọ̀ bá tẹ̀dọ̀ ṣé mo pàtìgbà yẹn láti fi ojú wa kan bọ̀bọ̀ yẹn wa èmi ro kíní kan ó dàbẹ̀ ni wípé tìtorí bọ̀bọ̀ yẹn òun ni bàbá tẹ̀dọ̀ fi rí wa o. sori ọ̀rọ̀ ọmọ tó fẹ́ lọ yẹn èmi kò wà wọ́n because mo ti try ìpò nọ́mbà mo lè mo ti pè é nǹkan tí máa ń rò ní sí pé kó má ṣe pé gbogbo ẹ̀ ti rìn accident àgbẹ̀bá ní dáadé tó ṣẹlẹ̀ sí family ó jẹ́ kí n máa wà orí ẹgbẹ́ ogún bá mi. ọ̀gbọ́n kò sí ọkọ̀ tó kọ èmi o nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ sí kò kọ èmi rárá tán ìwọ fún ara ẹgbọ́n mọ̀ wípé mo kó bọ̀bọ̀ ẹ̀jẹ̀ mi ì tiẹ̀ fẹ́ kó join ni wa right from onset anyways tàbá dọ̀dọ̀ bàbá àtẹ̀gbọ́ gbogbo ẹ̀ máa níyànjú. Fred calm down now na still your guy. Hey. Eh, ah, no no no tell me that one Who be my guy Who be my guy wa Baba mi mo yọ ọmọ tó bí o guy today no be my guy. aṣọ òótọ́ lè wé àwọn àgbàlagbà tó ní aṣọ ńlá kọ́ ní ìlú ńlá nínú ọ̀la ó dẹ̀ fi ara pamọ́ fún wa títí títí tá a fi mọ̀ pé ilé olówó ló ti jáde. Ah, sista mi. Hmm? sista ìkẹ́ mm. olúwa ni tó tọ́ ni ó dájú ní ẹ̀ báwo ló ṣe wà bẹ́ẹ̀ yẹn títí tọ́mọ yẹn ti bá a gbé nílé ìmúnika kò jẹ́ ká gbóòórùn aṣebi. Mm. Ah, ah, àǹtí kí ni mo ṣe tí mo yẹ jẹ́ kà no ìka wo ló àbí kí ni ìka wo mo ṣe. Ah, ó ṣe kà ó ṣe kà ọ̀pọ̀lọpọ̀ kí nínú ọlájọmọ gidi bẹ́ẹ̀ ó jọbọ dáadáa ọmọ tó ní ìrẹ̀lẹ̀ ọmọ tó ní ìfaradà ọmọ tí kì í ka kankan ah, ah, ah. if not kò yẹ kó lè bá a gbénu lé. àǹtí màámi bọ́dọ̀ ṣe jẹ́ ni mo yẹ sọ fún yín lóòótọ́ nǹkan nínú ọ̀la ṣebí ìgbà tí mo lọ fún youth service lèmi àti ẹ̀ pàdé ara wa in fact kò ju two months kí service over la pàdé ara oṣù méjì pé la fẹ́ ra wa gbà tó dẹ̀ yá fóònù mi sọnù èmi àti àlùmọ́ lose contact ẹ̀ àfi bó dẹ̀ ṣe tó wá bí alétà tẹ́gbèrègbè tí gbogbo ẹ̀ ṣàṣẹlẹ̀ mú ṣe tó wá pàdé tó fún adípa tó wá ń fẹ́ra wa padà ṣé mi ò mọ mi ì mọ anything nípa background ẹ. ẹ ṣé o kì í wá lọ rárá ni. <laughs> lóòótọ́ mo máa ń wá lọ ṣùgbọ́n ibi tí máa ń wá lọ ibẹ̀ kọ́ nílé wọn mọ́mì tèmi máa lọ ń bá tí mo rò pé á mọ́mì ẹ̀ àṣàbúrò mọ́mì sí ẹ̀ ni. ìgbà tí mo wá béèrè pé nínú ọlá báwo ló ṣe fara pamọ́ fún mi tó báyìí tí mo mọ mọ́mí ẹ̀ tí mo mọ anything olúwa ìṣèwà ń ṣàlàyé fún mi pé àbúrò mọ́mí òun ló advice òun ike bóun ṣe jọ ọmọ olówó kóun make sure pé òun hide identity òun tọkùnrin kankan ò ní mọ̀ kí because tọkùnrin bá ti mọ̀ yí pé ọmọ olówó lòun ó lè má nífẹ̀ẹ́ òun ní tòótọ́. Hmm, òótọ́ ni òótọ́ ni. ṣé mo fún àwọn ọkùnrin tó wà lóde yìí tó bá lọ fún rí pé ọmọ olówó ni lóòótọ́ owó ọwọ́ ẹ̀ ló máa wà áfítà láti gbà wọn ò ní fẹ́ ìyẹn ẹni èjì o wọ́n máa wò pé ṣé àwọn lè control ẹ̀ báyìí nítorí pé owó ni ó máa gùn ó máa gùn gàràgàràgàrà òun ni òótọ́ ni. Màámi, the good news is dáàdì níyànlá wọ́n ti jẹ́ kó yé mi pé ìyá wa ti dópin. Ah. wọ́n promise mi pé any cow of my choice àwọn ṣetán láti rà fún mi. irọ́ ni. kò tán síbẹ̀ o wọ́n tún wá ń jẹ́ kó yé mi pé iṣẹ́ tí máa ṣe báyìí ó ti dúró kí n kàn sọ pé mo ti rẹ́dí kọ́lẹ̀ fún mi iṣẹ́ ni. ẹni kí òun kò yà tá a jẹ látọjọ́ ẹ ti dé. mo máa ń wojú mi wo olùwàjọ oh! mi àti mo wo etí mi ti kọ́ etí wa jọ gan ni. lọ́wọ́ tí ó lọ ní ọlá àríwá lẹ́tọ̀ọ́. ìkànnì yín ìkànnì yín ìkàdí jíjẹ́ ni ìkàdí àtẹ̀yìn àtàwọn ìkàdí jọ. kí ló dé. bájọ́ jìyà láti jọ yìí bájọ́ ń gbénu yàrá yìí ó ṣe wá nígbà tí bàbá ṣe oníkèmí máa bọ̀ Port Harcourt kí gbẹ́rù ló pẹ̀lú ọ̀rọ̀ lẹ́tọ̀ ẹ wá ní gbogbo ẹ̀. ọ̀tá ẹ máa máa kí wọ́n lè wà náà. ó mọ kọ́ ló dé ó mọ kọ́ tó ṣẹlẹ̀ àwọn hmm. àṣẹ́dùn ẹ tẹ máa máa kí wa lé wa a lè máa fi yín yàrá kan. tẹ́ ẹ bá sẹ́ tẹ́ ẹ bá bí ètò ìwà kiri tó ní bàbá ṣe wò nígbà àmọ́ tẹ́ ẹ bá sẹ́ǹdì owó sí mi ẹ máa fi pè é lẹ́yìn. tíṣà tíṣà tó bá gbọ́ gbọ̀ngàn lórí fóònù báyìí. aláàtì mi. à ń pe ọ̀rọ̀ yìí lówó èyí mà ń láró mu ọmọkùnrin tẹ mú wá bí lóde òní tá a bá sọ̀rọ̀ bí ọmọlúwàbí tó ti fọ̀ jáde bí èèyàn àtàtà àti tá a ní ó ṣe àti nǹkan tí mo ní ọmọ wá àtòkù rẹ̀ àtàyè rẹ̀ ṣe é máa pé èrò jìjì rẹ̀ látìgbà náà mọ́ kò dáṣẹ̀ wọ̀ bí èmi bó ló ṣe rìn ń bọ́ ó gbà lọ. bàbá jọ èmi náà ń sọ ọ ṣé rí àti day one ni spirit ló ti lọ pẹ̀lú bọ̀bọ̀ ẹ̀ ẹ ẹ bàbá túndé lẹ máa béèrè lọ́wọ́ ẹ o because túndé ló gbé wa o èmi ò mọ bọ̀bọ̀ ẹ̀ rí from from from anywhere túndé gangan ló gbé wa o ló ní ká ẹ̀ pọ̀ ẹ̀. ẹ bọ fred kí ló ti sọ báyìí ẹ ẹ wò bàbá èmi náà ti ń gbìyànjú láti gé ẹ bẹ́ẹ̀ mo ti pe gbogbo nọ́mbà ẹ papọ̀ lọ ẹ bàbá ẹ ẹ má wọrí máa try àti wà mo lè máa mú un gẹ̀tẹ̀. ọmọ bó ṣe gẹ̀ẹ́tì rẹ̀. ẹ má jẹ́ ká zoom bẹ́ẹ̀ ó lè ní agogo alamọ̀ pé ó ní family problem ó lè ní ó lè ní nǹkan tó ṣẹlẹ̀ tí ò fi dọ́dọ̀ wà mọ́ àbí because i don't i just don't understand. nǹkan kan míì tuntun ṣẹlẹ̀. àmọ́ tí nǹkan bá wá ṣẹlẹ̀ ṣe máa gbé wúńbẹ lóko ló ń gẹ. bàbá ṣẹ́rí kò sí kankan tó kún àwa o àwùjọ ni kò sí kankan tó kún wa ó wù ló fi jápa lólùmọ̀ ṣe mọ́ ọ. àwa kẹsí kẹkẹ tó kàn wá ọmọ òpó kàn yín ó ṣẹ́wó máa yín la ń gbọ́ ọwọ́ galagala àwọn sójà bá tẹ̀yìn ọmọ òpó kàn so mọ̀ pé ọmọkùnrin ti wọ bí wa. gbùgbẹ̀dùgbẹ̀ tí mi ló kì tó bá ilé rọ̀ orí ara yín lẹ́ẹ̀fì o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ìyànnà rẹ̀ kó lè yé yín. ṣé ẹ mọ̀ wípé ọmọkùnrin yìí tí ì wọ́n sì ti máa ṣe eré iṣẹ́ tẹ̀ ń ṣe. kò ì tí ì débi wípé a ránṣẹ́ sí o àbógun ó mu nǹkan kan lè mú o kò ì tí ì múlẹ̀ o n ta ni ó kó wá kò kó wá o mo fi ní ó kàn yín ó ṣẹ́wó mọ́ yín láàrú. tó bá gbéra tọ́lọ̀ ṣàlàyé yín fáwọn ọlọ́pàá àṣírí yín túkọ̀ èèyàn tó bá múlẹ̀ nìkan mú nǹkan kan ò lè mú nǹkan kan ò sì ní í ṣe èèyàn mú wọn gidi gbà mú ńlá ẹ wọ ọ̀sà tó bá dẹ̀dẹ̀ kọjọ́ kàtàrí òye ó yẹ ti tọ̀dọ̀ mi ni ọwọ́ ti tẹ ẹ̀yìn tó ti lọ tú àṣírí yín tẹ ẹ bá wọ́nà lé bá kó yìí ràdàràdà ẹ àwọn sójà láàmú ṣé wọn ò aṣọ lófin nù bó bá yá. sọ ma àwọn kakí tán máa ń dín ọjọ́ rí yàn kú àyùn àwọn sójà ńgbà ọwọ́ wọn bá tẹ̀ ọ́ fọn. ẹ eh, bàbá bàbá bàbá ẹ eh, eh, <laughs> ẹ a máa wá ẹ wá ẹ máa àjọ máa wá a máa wá. kẹ́yà wá ni. wá wá wá ṣó ṣe èrìṣà túnde ṣó ṣe èrìṣà sọmọ kí mo mú ọ̀nà ẹ fọ́ọ̀sì tó máa kọ́ bí ọmọ ẹ wá mo sọ fún yín pé spirit mi ò lọ pẹ̀lú ọmọ yẹn wọ́n ní ká help ẹ ó wá nípa máa wá wá èmi ò mọ èmi ò mọ nọ́mbà lẹ ìwọ ló mọ nọ́mbà lẹ ìwọ ló máa wà ó kì í ṣe èmi mo tọrọ mo sọ fún ẹ sí fún. ẹ má fi bí ilé àjọ máa wà. kábà fi tẹ́lẹ̀ kó rẹ̀ ò kẹ́yà wà ní. ọmọ wọn ẹ jẹ káyà ọmọ ọmọ mu wa bi ọmọ mu wa wa bi. ẹ ti kó bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ra yóò ti pé fóònù rẹ̀ kí ni gbogbo eré ẹ ká lẹ́yìn ẹ kalẹ́ o ẹ̀gbọ́n ah ẹ wò ẹ kalẹ́ mo ń kí yín mo ní ẹ kalẹ́. mo dá yín lóhùn kí ló ṣẹlẹ̀ gbọ́n kí ló ṣe máa ṣe bíi pé àjà ẹ má dúró àjà ó ti ṣe nǹkan wọ́n tilẹ̀kùn mọ́ mi níjà yín nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ṣé kò sí ẹ má dúró wọ́n ṣe ọ̀la. ẹ ẹ bọ̀ ṣé inú ìrẹ́ mi ṣá. inú ilé mi náà níbi tí mo gbé ní ni mo náà tilẹ̀kùn. ẹ̀mí mọ̀ bóyá ẹ mọ ẹ̀kan nínú ilé yìí ìkẹ́ olúwa àti àwọn màmá àwọn ni mò ń béèrè. ìkẹ́ olúwa bẹ́ẹ̀ni. mo mọ̀ wọn ìkẹ́ olúwa ibi ló ń gbé tẹ́lẹ̀. àwọn ni mo fẹ́ rí. wọn ò gbé bíbá yìí mọ́ wọn ò gbé bíbá yìí mọ́ wọn ò gbé bímọ ọ ti upgrade wọn ò gbé bímọ. upgrade ó dàbí pé ẹ gẹ́ǹtì kan tí mo sọ a ní ìkẹ́ olúwa àtàwọn ọmọ mi èkó gan àtàwọn ọmọ mi. ìkẹ́ olúwa ọmọ bàbá ọlọ́tì ṣubú sí kọ́tà tí màmá ẹ̀ ta ráìsì. ẹ òun gangan ni àwọn ọmọ mi. àmì ṣe ní mọ́ọ̀kẹ́ ọ sí bí báyìí mọ ọ ti upgrade ọ ti wireless level gra ló ń gbé nsìnyìn láti ibi three weeks sínsìn. ìkẹ́ olúwa ń gbé gra. Ah, next level apc next level ọ ti lọ. ẹ bọ ẹ ẹ mo bí mo ṣe lè gẹ́ẹ̀tì wọn lẹ́yìn ọkàn. mo ṣe lè gẹ́ẹ̀tì wọn. Ah. ẹ wo ẹ̀gbọ́n yìí èmi ò ráyè tí ń jà rẹ. ẹ ṣe gan-an ni. ọmọ ṣé mi lọ bá small revive. ra ọkọ. Màmá dúró dè yìí. Ẹ àkọ́kọ́ lọ báyìí lọ́nà. Because I'm saying that you don't really have to buy it. Own time, babe. Ọkọ tí ó ṣe kẹ́mi, òun ni kò fi fún mi, Èdùmàrè. gan wàá ti wò pé kí ni gangan lè pàtó gangan kan tó ṣẹlẹ̀ ní on the fifteen of january ọdún táwa fifteen of january fifteen of january fifteen of january fifteen of january. Ah, ah, oh! <laughs> mi ò lè gbàgbé ọ̀gá ọjọ́ burúkú lọ́jọ́ yẹn ọjọ́ burúkú tí ìyẹn yẹn rántí ṣebí jẹ́jẹ́ ni mo wà jẹ́jẹ́ ni mo wà tọ́gà ní akígbe o àti ń o bá ṣílẹ̀kùn ẹ̀yin olórí ilé ẹ kọ́kọ́ gbẹ́sẹ̀ ọ̀gá gbẹ́sẹ̀ wọn lálàáfíà màdàmú náà àwọn náà gbé tiwọn àbúrò wọn kò síbi tí wọ́n jọ ń lọ àbúrò yẹn máa ń tẹ̀lé wọn ni nìyẹn náà ń ṣe tiẹ̀ náà bá ní òkè. ọ̀gá o ẹ má pẹ́ o ẹ bá ara nǹkan bọ o ẹ mọ̀ pé akígbe àti kígbe látàárọ̀ bó bá máa fi dìgbà tẹ́ bá dé nǹkan tẹ́ bá bá ara a fi pàrònú rẹ èmi á fi ṣe kíni á fi wà nílẹ̀. ẹ kí ló wàá ṣẹlẹ̀ rí bí ẹ pọ̀. ọ̀gá n bá ń fẹ̀mí darí wọn mi ń fẹ̀mí darí wọn mi ń fẹ̀mí darí mo bá rí bọ̀bọ̀ kan nìyẹn kúrú báyìí lọ́jàkẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ bí bọ́ọ̀lù wembley ló kì í mọ́lẹ̀ ń bá àwọn ọ̀gá gbẹ̀sẹ̀ kí ni sẹ́lẹ̀ ìdí ń bá àwọn ọ̀gá mi gbẹ̀sẹ̀ èmi rò pé ó ń lọ títí ẹ̀ ní mo bá ń sọ bó o bá ń lọ títí ẹ̀ kò yẹ kó gba báyìí ibi táwọn ọ̀gá mi gbẹ́sẹ̀ sí ló gbẹ́sẹ̀ sí bó o bá ṣe pórí rẹ̀ burú ó sá ṣe gbogbo rárá àdá ẹ̀ èmi má wọnú ń fẹ́ gun kò pẹ́ síra wọn mo fẹ́ ní kí n bọ́ sẹ́nu ọ̀nà yàrá ti tèmi ní mo kò gbọ́ ìwọ ẹ̀mí mi kọ́kọ́ pín sọ́nà bíi ọ̀nà bíi mọ́kànlá kírísímàsì ò tí ì dé bàbá náà mo ti ń ṣe kérésì wọn ti du báńgà tí wọ́n máa ń dù ń bá bọ́ta ń bá bọ̀ káàkiri táyìnbọn táyìnbọn táyìnbọn àbí báńgà ni nìyí kankan. náà tí màá fi gbèsè tí mo níbi tó kẹ́rọ̀ mo bá wọ gẹ́gẹ́ ọ̀gá mi ló ṣe ní ṣubú ni àbí ìfara gbẹ́gẹ́ẹ̀tì níyàwó wọn ní à ìwọ́n bọ̀gá ni ìwọ́n bọ̀gá. gbọ́n tani à ń ṣe yìí tani à ń ṣe yìí fọ́gá ibi tí n ti ń wò tọ́kù ti ń bọ̀ mí tọ́lá agbára mi ti ká máa dìde ẹ̀ ní sùn ládùúgbò yìí tí mo rọ ọkàn báyìí ọmọkùnrin olóyè burúkú tí ń sọ fún yín kí n ṣe rádaràda kiri òní mo rí tí tí ń wọ mọ́tò kan mi mọ tọ́jú mi wá dé sàlẹ̀ bíi plate number bá àti ẹ̀mọ kankan mọ̀ hmm. nǹkan ló ṣẹlẹ̀ ń lu wa yìí mi mọ̀ ọ̀pọ̀lọpàá gidi ni wọ́n. ó dà ó níbi tó yẹ kí n lọ torí kéèsì ẹ ní dp ò ṣe dá mi dúró bẹ́ẹ̀ ni a rí plate number mọ́tò kan ní sí nǹkan tó ṣẹlẹ̀ nínú findings a ṣe a rí i pé orúkọ ẹ ni wọ́n fi rẹ́gísítà ẹ̀ báwo ló ṣe jẹ́ àfikún explain olórí burúkú ni bọ̀bọ̀ Fred ọ̀rẹ́ mi ni Fred ó ló ní kí n bóun rẹ́gísítà mọ́tò ìgbà tó dẹ̀ jẹ́ pọ̀ ọ̀rẹ́ mi ni ó máa ń fún mi lówó mo fi ní kí n lọ bá a ṣe nígbà tí mo dẹ̀ débẹ̀ kò sọ fún mi pé orúkọ mi ni kí n fi rẹ́gísítà nígbà tí mo dẹ̀ débẹ̀ ló ní kí n forúkọ mi rẹ́gísítà mo dẹ̀ feel pé mo wò pé torí pújọ́ rẹ̀ mi it's something I can do for him mo dẹ̀ bá a ṣe mi mọ̀ pé owó mi mọ̀ kò yé mi o náà òun sọ fún wa pé òun mọ anything nípa ẹ jọ nítorí tọ́lọ̀ báwo la ṣe fẹ́ get a friend. máa pe nọ́mbà ẹ̀ a lè gẹ̀tẹ̀ mo mọ bí ta ti lè gẹ̀tẹ̀ mo mọ bí ta ti lè gẹ̀tẹ̀ sìn sìn sìn sìn sìn sìn tá bá fẹ́ rí. but mọ́mí ṣé tí n bá ti fi ibi tó wà hàn yín ṣé ẹ máa fi mílẹ̀ kí n máa lọ́ lọ tẹ̀. màá yẹ kó sí wàhálà ọ́fíìsà. kí ni orúkọ ẹ. Fred ni sir. kí ni reason tó ṣe fẹ́ pa Ìkẹ́olúwa. Ìkẹ́olúwa fọ́nbù ni lóòótọ́ àwa náà mọ̀ pò fọ́nbù bọ̀ kí ni ẹ̀ṣẹ̀ tó ṣe pàtó tó ṣe fẹ́ pa. àwa àti kẹolúwa àti ń bára wa ń bọ̀ tipẹ́ òun ní business kan tó dá wa pọ̀. so irú business wo ló dá yín pọ̀. import and export ni. import and export. arrange láti fi help tí wọn náà bá lè try láti help wa. but ṣó lè sọ irú import and export business tẹjọ ń ṣe. jimmy sir in the course of our business sir ó ní transaction kan tí ó pa wá pọ̀ ìgbà tí transaction yẹn máa pé bí kí olùwà ṣe divert owó yẹn bó ṣe divert ẹ̀ sínú àkáǹtì ẹ̀ nìyẹn èèmọ̀ àtọ̀rẹ́ mi wá decide ìgbé ká lọ́lé ìgbà tá a máa wá délé ìkẹ́olúwa bí lára àwọn níbọ̀ ìkẹ́olúwa ṣe sọ fún wa wípé ìkẹ́olúwa ti kó lọ sí GRA nìyẹn so bí màtò rẹ mi ṣe màtà àwọn ọ̀rẹ́ mi ṣe decide pé ká trace ẹ lọ nìyẹn àwa sọ láàrin ara wípé ìkẹ́olúwa ò lè leave láti ẹjọ́ ìwò yẹn bí mo ṣe bínú shoot ẹ nìyẹn. so ṣé torí ẹ ló ṣe shoot àbí. trust èèyàn dórí góńgó báyìí ná sọ fún mi kí ni assurance tó o ní wípé ìkẹ́ olúwa ọmọ nípa nǹkan tó wà lẹ́yìn <laughs> ó dà ń pò mọ̀ nǹkan kan tí ajere ọ̀rọ̀ yìí bá fi lè ṣí mọ́ ìkẹ́ olúwa lórí ó bàbá ẹ̀ gidi gan ni o kò ní take it easy pẹ̀lú ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. lóòótọ́ ni mọ́mí àmọ́ ṣé mo lè nígi lọ́gbà kí n má mèso ẹ̀ ni. I don't know. You tell me. Mummy, èmi àti Kẹ́ Olúwa ti jọ gbé nígbà tí ò tiẹ̀ sí nǹkan kan. Ẹ wo kébi máa pa wá lọ báyìí kó má sí nǹkan kan tá a máa jẹ. Orin ayọ̀ ni Kẹ́ Olúwa máa máa kọ sí mi létí tó máa máa sọ fún mi wípé gbogbo nǹkan ṣì máa da àsìkò ní gbogbo nǹkan kí n má bínú kí n má kánjú. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ló wá fẹ́ lọ ṣe nǹkan tẹ̀ ń sọ ìmú mi láéláé láéláé. Kò yé mi náà kò yé mi báwo ni ká ṣe gbọ́ bọ̀ ṣé o trust ẹ̀ ṣá ó dá ẹ lójú. mọ́mi ọ̀rọ̀ yìí rú mi lójú lóòótọ́ but regardless mo gbẹ̀rí ẹ̀jẹ̀ mọ́mi mo gbẹ̀rí ìkẹ́ olúwa jẹ́ I know there is something that is not right somewhere I just don't know what it is but something is wrong somewhere. sí òkè ọkọ mi jẹ́ ká jókòó bóyá ó ń bá fò mí gbà mi ò mọ ọ̀nà tí mo fẹ́ rò gbà mi ò mọ nǹkan tí mo fẹ́ rò báwo ni ká ṣe gbọ́. lẹ́kọ̀ọ́ ṣe wo bí mo fẹ́ kó explain ní nǹkan tó sọ fún wa. mo fẹ́ kó explain ẹ̀ lójú ṣèfù briefly. sáà lóòótọ́ ni mo sọ fún wọn pé olúwa mọ̀ kankan pa iṣẹ́ wa inú ló bí Fred torí ẹ ló ṣe fẹ́ pa ìkẹ́ olúwa ó ti mọ àṣírí wa nítorí ẹ ni ìkẹ́ olúwa is absolutely innocent kò mọ̀ kankan pa anything. chief. madam. mo ṣe rí nìyàwó. excuse me young man nǹkan tó sọ yìí ó dá ẹ lójú. bẹ́ẹ̀ ni sir. ṣé bí mo sọ fún yín pé àwọn ọlọ́pàá a máa ṣiṣẹ́ wa níṣẹ́ ṣùgbọ́n ọ̀kẹ́yìn aráàlú kẹ̀kọ́ fún wa ní táìmù ni náà chief ǹkẹ́ olúwa náà kọ́. Ah, ó wà ó wà lọ́sítà. báwo ni. he is still unconscious. but I believe pé ó máa revive till agbára. olùwà fún bàbá fẹ́ mi náà máa lè láti níbẹ̀. oh that would be good even pẹ̀lú situation tó ti wà nílẹ̀ yìí i like as you know. sergeant. Ẹ kú ìjókòó mọ́mí. Ó ti wà okay fún questioning. So ẹ máa try láti bá sọ̀rọ̀ kó cooperate pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn. Everything I'm wà okay. Ẹ ṣé. She. ṣé. kíkẹ́ olúwa mo fọlọ́run bàbẹ̀ nǹkan tó bá mọ̀ nípa ọ̀rọ̀ tó wà lẹ́yìn sọ fọlọ́pàá kan mọ̀ ṣàánú mi má dà mí láàmú kíkẹ́ olúwa ṣàánú mi ó mọ pé kò sẹ́nìkan àfọlọ́run sọ fún wọn jọ̀ọ́. tí gbogbo èèyàn bá ti ẹgbẹ́ rí mi jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ mọ́tẹ́ bí ẹ mọ̀ pé nǹkan tó bá lè jọ gẹ̀dẹ̀ lọ mi ò kí ń jẹ́ ṣẹ́rí àwọn gáìsì yẹn kò fẹ́ kó bá mi ni o lóòótọ́ mo mọ ìkan lára wọn rí ìyẹn Túndé àjọlọ secondary school ni jẹ lọ́ba nígbà tí gbogbo nǹkan lé ẹni pé kó help mi torí èmi rò pé yahoo ló ń ṣe dẹnu kẹ ó mú mi lọ sọ́dọ̀ babaláwo wọn ìgbà tí mo débẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe kò ń ṣe ìyàwó bàbá yẹn wá ní ẹ ò máa fún mi ní ọṣẹ kan kí n fi wẹ̀ ní òkè ó tún wá ní àwọn máa gbà kọkàn lára màámi. èmi ìbẹ̀rẹ̀ àyà mi ti wá já tọrọ yẹn ká mi láyà ó ṣe wá gbà àmì tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ kí n lè tọ́jú àwọn àtàbúrò mi náà ni mo ń sá kiri mo ṣe ni mi ṣe mọ́ nìyẹn mo lè ṣe yẹra fún wọn nìyẹn àfi bọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀ èyí mọ ọkàn nípa ara ẹ̀sùn tó fi kàn mí. no that's true kò mọ nǹkan kan pẹ̀ rárá bẹ́ẹ̀ ni you need to be thanking your star òun ni saving grace ẹ ìkànnà boys yẹn ti jẹ́ fáwọn ọlọ́pàá ó ní ó kàn mọ̀kan rí nu wọn nígbà tó wà ní secondary school days ni ìrànlọ́wọ́ dẹ̀ ló bá lọ sọ́dọ̀ wọn so mama ẹdúpẹ́ lọ ilé ìdáná. ìṣẹ̀dá mi ẹlẹ́dàá mi mo máa dúpẹ́ ìṣẹ̀dá mi mo máa dúpẹ́ wọn tí ò fi mí sílẹ̀ fún ìyà jẹ tí ò jẹ mí níyà wọn tí ò fi ìyà jẹ mí sùn mo mà dúpẹ́ lóhùn lóhùn lóhùn mo mà dúpẹ́ àṣẹ báyìí ló dùn tó ọlọ́run àṣẹ báyìí ló dùn tó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dúpẹ́. dadi ni Bísọ́lá mi bọ́ sá. oh she's fine. ṣé òun náà ti gbọ́ gbọ́ pé ọmọ kan kò sí tí mò ń sọ fẹ́ yìí of course ah. ó ti mọ ewé. fún alọ́gbọ́n ìmọ̀ àtòyé torí pé ọgbọ́n la ó fi lólè ayé torí pé ẹni bá lóye kì yóò ṣìwàwù bàmí yé fún mi lọ́gbọ́n ohun ìmọ̀ òye fi fún mi o ó ní mo béèrè hmm, bá mi o mo bẹ̀bẹ̀ fi fún mi o ó ní mo béèrè hmm, jọ̀wọ́ ẹ e, mo bẹ̀bẹ̀ ọ̀run.